ọláwò oníbẹ̀ fún at-talbiyah gbọ́dọ̀ labbaik allahumma labbaik labbaik la sharika laka labbaik innal hamda wan ni'mata laka wal mulk la sharika lak. ọwọ́ nínú ẹgbàá wọ̀rọ̀ eléyìí ti Sahl ibn Sa'd as-Sa'idi radiyallahu anhu tọgbà wà látọ̀dọ̀ anabi muhammad sallallahu alayhi wa alihi wa sallam anabi ni maa min muslimin yulabbi illa labba man ala man an yaminihi. أو عن شماله من حجر أو شجر أو مدر حتى تنقطع الأرض من ها هنا وها هنا أخرجه الترمذي وابن ماجة النبي صلى الله عليه وآله وسلم أني قلت مسلمي كان يقول لهم يجاك وي لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك قلت مسلمي كان يقول àyàfi kọjá pé gbogbo ń ti ń bẹ lápá ọ̀tún àti apá òsì rẹ̀ òkúta ni igi tàbí àmà tàbí gbogbo nǹkan pátá ní agbọ̀n ọ̀tún àti agbọ̀n òsì títí débi tílẹ̀ dé gbogbo wọn náà máa wí tẹ̀lé ọ subhanallah àmọ́ magbolo mi téèyàn lè máa wí bẹ́ẹ̀ tírú ọlá yọ jẹ tiẹ̀ akramakumullah àwọn àyà wa àwọn obìnrin àwọn náà máa máa gbóhùn sókè wí ṣùgbọ́n gbígbóhùn sókè tí wọ́n yàtọ̀ sí tàwọn ọkùnrin gbígbóhùn sókè lọ́nà tó ṣe pé èkejì wọn ti ń bẹ lẹ́gbẹ̀ẹ́ wọn nìkan bóyá lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún àbẹ́gbẹ́ òsì wọn nìkan ènìyàn gbóhùn wọn ẹnì kẹta ńkọ́ kò ní gbóhùn tiwọn ẹnì kẹta ńkọ́ kò ní gbóhùn tiwọn tọ ẹnì kẹta kò ní gbóhùn tiwọn torí pé obìnrin ohùn rẹ̀ kìí ṣe hòhò ohùn rẹ̀ kìí ṣe hòhò ṣùgbọ́n àwọn olùmọ̀sọ yìí pé ohùn rẹ̀ lè dá fìtínà lẹ̀ ohùn rẹ̀ ó lè dá fìtínà lẹ̀ so kéèsì ìwà tó yẹ pé ariwo ni kùlàlà ariwo ni yóò gbogbo àdúgbò ti dọ́ ọ ojú ti ọkọ rẹ títí ó tilẹ̀ òun náà kọ̀ fún ọ títí ó kúkú gbọ́ ó kúkú gbọ́ ẹ ní yéé gbogbo yẹn ti dààmú ládùúgbò ìyá aláriwo tí ọ̀kara rẹ̀ kún kankan ẹ̀sìn mọ̀ pé bẹ́ẹ̀ bá ti fi rẹ̀ wọlé ìwọ́ kuru kẹrẹ ni kọ́lọ́mọ bá kọ́ mọ́ tẹ̀ wá sọ ohun rẹ̀ gbogbo ariwo tó ń pa ọ̀ ń da yìí rẹ̀ nù kọ̀ wá jẹ́ tiẹ̀ nìkan ní dànù ó tún da yìí ọkọ nù náà ọ̀jàmọ̀ kankan lójú àwọn èèyàn bẹ́ẹ̀ bá ti jámọ̀ kankan ìṣubú ni kuru kẹrẹ níwájú àwọn èèyàn kọ́lọ́mọ bá kọ́ sànù tiwa.